ìyàwó wa. ẹ kú jókòó sẹ́gun mi ni mo fẹ́ bá yín gbé bíìsì wálé ẹ̀ bíìsì náà rí. stop stop sùdí. ìtọ́ jẹ yín nù ìtọ́ jẹ yín nù ọkọ mi sáàmù pé èsù láàrin ògiri ògbòrò rẹ rẹ mo sì wọ wípé kí n bọ kí ni wọn fi ń bẹ̀sù bébé kò pupa náà ní nítorí rẹ mo ti lè pa lórí ọ̀rọ̀ rẹ èsì láàbí ògiri òkò. abániwọ̀rọ̀ bá ẹ̀yìn dábò ta pẹ̀lú ọ̀rẹ́ yóò. to disturb èsù láàlú ẹ kò sọ ayé tá a bá tún lé ayé yìí wá tá a bá rọ́pò àtìyàwó ẹ̀rín dá sí mọ́ láti kú ayé yìí lọ sọ ẹ wọ́n wà lé wa mọ́ kẹ ọ̀pá rẹ. ìlú ìjókòó ní àkókò wá. wọ́n pa ojú ọ̀tá yẹn parí má ṣe bẹ́ẹ̀. ẹni sóríire yọkọlú yọkọlú kọ wá tán bí ìyàwó bá ta tẹ́lẹ̀ látọ̀ yẹn kékeré ẹjọ́ ẹ̀ bá jókòó ní rẹ̀ mọ́ rí ilẹ̀ rí wọn. ìfọ̀rọ̀ yìí jẹun ni ẹ pa sanye kẹ ẹ ráàlú wọ́n mọ̀ wá lórí ni wọ́n mọ̀ yọjúlé káàkiri mọ̀ dàgbẹ́yàwó kiri wọ́n fún ọ láàbẹ̀ àìsàn lé lọ olórí ibú àmọ́ ní sóde lẹ́nu bàbá lákú bàbá rẹ̀ èso èdè.